mo dé ṣọ́ọ̀bù èmi àti sàn mi lájọ sọ̀rọ̀ wọnú ṣọ́ọ̀bù láti ilé àjọ wà lórí fóònù bíi two hours ni mo ní ìdáì bíi ten ó sùn kí ló dé ó ní òun ti òun tètè sùn lánàá òun dẹ̀ tètè jí wá bọ́ sí time tó ń jí títí ìbálẹ̀ ti jí bẹ́ẹ̀ yẹn wàláì dáàdì ẹ̀gàn máa ń sọ pé tí màá pa mí tí màá bá yín rojọ́ lọ ni so ó ti wá pe dáàdì ẹ̀ dáàdì ẹ̀ ti lọ wẹ̀ bó ṣe gémi ló pè nìyẹn èmi àti bàbá ẹ̀ lọ wá ń bá a sọ̀rọ̀ papọ̀ ó ń bá a sọ̀rọ̀ papọ̀ ó ń bá wa sọ̀rọ̀ papọ̀ mo dé ṣọ́ọ̀bà mo fẹ́ ṣe prayer o bí mo ṣe pa nìyẹn later mo pè nígbà tá a máa tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó bá àwọn staff ó bá àwọn ó máa bá àwọn staff mi sọ̀rọ̀ ó ṣe ẹni tó bá sọ̀rọ̀ lè nígbà tí mo gbọ́dọ̀ nǹkan sọ pé ó ń bá àwọn sọ̀rọ̀ with video video video lọ́wọ́ mi ń sọ̀rọ̀ jù tí mi ò mọ̀ ṣe ń báyọ̀ sọ̀rọ̀ dàrẹ́ ọ́díò kẹ́ ẹ sọ̀rọ̀ ojú lọ̀rọ̀ wà ní ẹni yẹn tó ń advice ẹ pé ó ń advice ẹni yẹn pé kó stop nǹkan táwọn family ẹ bá fẹ́ ni kó ṣe kó má ṣe nǹkan contrary to kínní tó advice staff nìyẹn do you understand so tọ́wọ́n ọmọ mi ò bá fi gbé ìlú nàìjíríà tọ́wọ́n ọmọ mi gbé lóyìnbó àwọn ọmọ ọmọ mi àwọn ọmọ ọmọ tèmi ọmọ ọba ńlá wọn ò gbé nàìjíríà ọba ìlú òyìnbó ni gbogbo ọmọ mi wà wọn ò lè ju bọ́ǹbù ní ìsìn kó lè bá mi ọlọ́run kó lè bá mi kó lè bọ́kọ́ mi tó bá jẹ́ bọ́dà ni mo gbà tí n bá fi tí n bá fi rápálá tí n bá fi dé bọ́dà yẹn mo fọlọ́ búra máa fílẹ̀ sí nàìjíríà ẹ lẹni pírọ́blẹ̀mù yín kò kàn mí ìyá mi ìyá mi ní ẹ̀ sixteen freezers kí ni mo pè mi ní fisa fisas ìyá tó bí mi lọ́mọ so tá a bá wà nàìjíríà tá a bá ní ẹjọ́ ẹ bá wa tá a fẹ́ kìlù dáa kò sí nǹkan kan bẹ́ẹ̀ a wá jẹ́ pé ìwọ tó jẹ́ pé tó bá dá gbáwùsìn àtọmọ àti ìyàwó àti gbogbo yín kò síbi tẹ́ ẹ fẹ́ gbà inú níbo ló fẹ́ ságbà ní Sunday dáàdì sọ sórí kan fún wa bàbá tó ní ṣọ́ọ̀ṣì wa bàbá yẹn ló wá jẹ́ mission director Igbo CAC wọ́n sọ sórí yẹn mo fẹ́ máa sunkún báyìí even kò tiẹ̀ sẹ́ni tó mi ò tí ò lè lójú ẹ̀ bàbá yẹn mission director CAC worldwide wọ́n wá sọ fún wa pé ah ẹnì kan ló mọ̀ pé tá a bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ northern side wọ́n wá sọ story man kan fún ọ ní the man the man is a pastor níbi tó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ inú ìlú ibi tó wà yẹn wọ́n ní wọ́n dẹ̀ wá ìyàwó ẹ̀ lóyún ẹni yẹn ti ní ọmọ márùn ìyàwó ẹ̀ lóyún wọ́n ní gbogbo ọmọ márùn yẹn wọ́n ní wọ́n pa wọ́n lẹ́yìn tí wọ́n pa ọmọ márùn wọ́n tún pa ìyàwó ẹ̀ toyúntoyún ó wá kò nìkan ogun within Nigeria nìyẹn ogun nìyẹn o ká má wá sọ ìdínà sí ẹ tí ogun bá bẹ̀rẹ̀ nǹkan tá ẹ̀ ń sọ Nàìjíríà ẹ fẹ́ kógun dé àwọn tí wọ́n ti kó yàwó kọ́ ọmọ tán ti kẹ́bí wọn tán wà ní Nàìjíríà they have nothing to lose tó bá ṣẹlẹ̀ tó dẹ̀ mo máa sọ fún most of you ẹ máa máa lọ sórí àwọn platform tá a máa lọ ṣe yàmàyàmà oríṣiríṣi náà máa sọ bẹ́ẹ̀ wọ́n máa parọ́ fún yín wá lọ mọ àwọn videos oríṣiríṣi old videos old videos wọ́n lọ mú videos ẹ mọ tẹ̀yìn èèyàn bá mọ nǹkan tí wọ́n ń pè ní ẹ kí ni kí lórúkọ kí ni tán máa ń fi ohùn sí ó wà lórí ìfọ ó wà lórí ìfọ mi èmi inú ọ̀lẹ́rìí mi kì í ṣe nǹkan kí n fi ohùn sí a máa ń download ẹ̀ ni ó wà lórí fóònù ìmí ìgan ti wà even gan ìkan Facebook ṣe wà ní tó jẹ́ pé ohun yẹn máa rò pé ẹni yẹn ló ń sọ̀rọ̀ wọ́n dáńlódù gbogbo ẹ̀ sórí fóònù lẹ́gbẹ̀ẹ́ òru ọ̀rọ̀ brọ́dà mi báwo ni do you know pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ti ń lo kinní yẹn fún wa for long wọ́n á lọ máa sọ play kinní kan bí kan wọ́n á dẹ̀ máa fohùn play ẹ̀ ẹ̀ dẹ̀ máa rò pé kinní yẹn rí tógun bá ṣẹlẹ̀ Nàìjíríà kí ló fẹ́ sọ. So? èmi táwọn àwa tá à ń bọ̀ sàátà ni ẹ jẹ́ kó easy ẹ jẹ́ gbogbo nǹkan easy ẹ jẹ́ kí nǹkan dà tá à ń sọ̀rùn báyìí tá à ń bẹ̀bẹ̀ yẹn ṣòro pé owó kan mo ti sọ fún yín bóyá tí n bá bẹ̀rẹ̀ máa máa bẹ̀rẹ̀ sí jèrè APC bóyá next month àbóṣù mi mọ̀ àbọ̀là mo sọ fún èmi ò jèrè ẹgbẹ́ yẹn mi ò jèrè APC mi ò rí nǹkan kan lé APC kábà ní ohun tí mo rí mo fi wá pariwo fún yín ẹjẹ ìsì e ẹjẹ kìíní kan la fi ń fẹ̀fún fẹ̀hùn ní ìgèrè ẹgbẹ́ ṣùgbọ́n mo ò kàn fẹ́ kí ogun ṣẹlẹ̀ kí wàhálà ṣẹlẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ gbámú nkókó lè ṣe mí nkókó lè ṣọkọ mi ẹni tí ò bá ní existing visas lẹ́lẹ̀ máa máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ mọ iye àwọn ìlú tí mo ti jẹ́ pé visa wọn ti wà nù pálí mi already ọlọ́run má jàrí kò ṣe dáadáa igídé ẹyẹ fò ni ọlọ́run igídé ẹyẹ fò ni ó ní rìsì mo fi ń lo àwọn báǹsì kan yìí kankan àwọn báǹsì kan wà tó jẹ́ pé anywhere you get to in gbogbo Africa ó máa bá wọn bẹ̀ ó lè rí mi kí o kàn máa lọ làwọn báǹkì wèrè kan no i don't because ìwọ tó bá mọ bí tó máa máa wò pé kínní wàá máa jẹ́ kórìí ẹ̀ ṣiṣẹ́ ni àwọn banks jẹ́ pé tó bá lọ sí any foreign any foreign African country any for any African country wàá débẹ̀ tó bá jẹ́ sí àbíkíní wàá débẹ̀ wàá sign wàá gbowó kábọ̀sibọ̀sí kò lè le kò lè burúburú kó má kẹ́ nìkan mọ́ ni kò lè lélelele kí n fi orí mi kí n forí mi rọ̀ọ̀ṣì ẹ̀dẹ́ kótónú mo fi ọlọ́run búra máa wọ́ kótónú kí ni Kotonu sẹ́yìn kù lélẹ̀ àwọn ọkọ mi Kotonu lọ́dọ̀ wa bẹ̀yà ẹsẹ̀ la máa fi kí ló kò sí nǹkan tó fẹ́ náà wà yẹ́ẹ̀sì Mr. Yomi Quadri bí sọ báǹkì wọn yẹn bí ìbá ọkọ olówó ẹ get kò lè burúburú mi gbọ́dọ̀ escape kí n wà bí kan kí n dárúkọ kí n ní mo wà bí báyìí káwọn èèyàn má gbèrú èmi kúrò ń bẹ̀ wọ́n á ra tíkẹ́ẹ̀tì èèyàn kan ló máa ra tíkẹ́ẹ̀tì ni èèyàn kan pé mo ti wà ń bí o èmi àtọkọ in fact a wà ń bí o ó kú bá a ṣe máa kú o wàláì nìkan ló máa tíkẹ́ẹ̀tì àmì gèjì I have them tó jẹ́ fans mi tó wà ń bí tá a bá wá sọ fún yín pé ẹ ní sùúrù ẹ ṣe ẹ mọ tá à ń ṣe ẹ̀yin ká nígbà tán rówó APC gbà ẹnu yín yamayama ta ló ń gbowó lọ́wọ́ APC wọ́n rówó APC gbà ni bó bá wù yín kẹ́ ẹ wo bó bá wù yín ẹ sọ náà sílùú pálí wá wá pálí tèmi wà tòsí o kò jìnnà mo dẹ̀ ní sixteen fisas èèyàn kò lè dẹ́rù bà mí tá a bá ń sọ fún pé ẹja ní sùúrù èèyàn òkú ń wó ruru kéèyàn wà ruru ṣùgbọ́n mo ti rí pé most people sì ibi rọ́ọ̀lẹ́ máa ń lọ ẹ láìkẹ́ lọ kọ́ lọ́ọ́ máa parọ́ fún yín kí inú yín dẹ̀ máa dùn kọ́ máa pàtẹ́wọ́ màdámù ẹ ẹ ṣáà rí bí epo ti wọ́n ẹ ṣáà ẹ̀yin kọ́ tiẹ̀ ń táàgì mi tẹ́ ẹ̀ bá táàgì mi kò ní dáa fún yàrá yà yín tẹ́ ẹ̀ bá ti táàgì mi o níbi tán ti ń bú Tinubu níbi tán ti ń sọ̀rọ̀ lùi níbi tán ti ń bàlù jẹ́ níbi tán ti ń ṣoríṣiríṣi tẹ́ ẹ̀ bá ti táàgì mi kò ní dáa fún yàrá yà yín èmi ò ní kẹ́ bá táàgì mi ìgbà kan mo ti sọ pé kẹ́yẹ́ táàgì mo ń kọ́ pé ẹ táàgì mi ẹ táàgì mi èmi láìkì Nàìjíríà ni tẹ́yìn tẹ̀dẹ̀ wá tẹ́ bá lẹ́ ń bílíìfù lórí gbogbo wọn tó ń sọ tẹ́yìn náà ń ṣépè fún lu yín ìwọ tó tí o tí rówó gba international passport débi tó máa rí ibi sápò ń lù ìwọ nìkan torí ara àwọn ọkùnrin tó wà láàrin yín gan tó yẹ pé wọ́n ti dájú wọn ò máìdì wọn ò ọkọ̀ kí àwọn ọmọ wọn àti ìyàwó kan dáyàwó àtọmọlẹ̀ àwọn kan yín kan ti ẹ ti gba kámú ọlọ́run. ṣùgbọ́n fẹ́ sọ fún mi pálí lásán ẹ̀ ní rí gbà débi tẹ́ máa ṣe kínní mo rí obìnrin kan ó ń celebrate ẹ lọ́wọ́ ó wà lórí Facebook ó ń celebrate pé òun kúrò Nàìjíríà ó wà ní ó lọ sí ìlú wo ló lọ ó lọ Pakistan ó lọ fifteen fifteen thousand ó lọ Pakistan Ankara ẹ̀ fifteen thousand ó lọ Pakistan inú ẹ̀ dùn òun lọ Pakistan everybody ṣàfẹ́ ẹ fẹ́ ya kú òǹlù is not ṣe kinní kan kinní kan kinní kan ẹlòmíà dé òun repo one thousand òun repo one five òun repo three thousand òun repo kinní kan ó lọ ó lọ general hospital kó lọ wo nǹkan táwọn èèyàn ń fowó ṣe ń bẹ̀ tó bá dé general hospital àwọn nǹkan tó ń fowó ṣe ojú osùn ó wà lálàáfíà ó wá ń complain ló kú gàrí tẹ́ máa jẹ o máa gbàdúrà pé oye ah ọlọ́run ṣàánú mi jẹ́ kémi náà rí gàrí mú lù everybody ló fẹ́ ṣiṣẹ́ ìjọba everybody ló fẹ́ ṣiṣẹ́ ministry everybody ló fẹ́ ṣiṣẹ́ olóṣèlú ẹlòmíà ní ẹjọ́ máa ń ọmọ mi náà ń wáṣẹ́ o mo tẹ̀lé èèyàn tó dìdì sọ fún mi ni pé tí n bá lè bá wọn wá àyè fún lọ́dọ̀ specific olóṣèlú mo wo ẹni yẹn báyìí mo ní kí ni kí lélẹ́yìn bá mi sọ why to fi mention pé i should find space for your son or your daughter in a specific eh, kini uh, lọ́dọ̀ specific specific person o ti ní olóṣèlú yẹn ohun gangan what has been your contribution to the life of that politician bí mo ṣe wà bí máa sọ pé mi ò súnmọ́ politician mi ò súnmọ́ politician ti máa ń sọ mi ò mọ̀ mọ̀ fẹ́ súnmọ́ wọn ni àti small politician kò ṣe nǹkan tí ò tó le fún mi because number one ó máa ní time wàá máa tẹ̀lé wọn káàkiri wàá máa lọ èmi will I leave my business to be going up and down for what torí mi ò ní nǹkan méjì tí máa ṣe máa depend lórí nǹkan tẹ́ni ẹ fẹ́ fún mi ni which means I have flexed my business for another thing when I have something that can, put, that can bring food to my table Why will I leave my business and start going up and down? I will leave my shop. Màmá á lọ káàkiri. Màmá níbo mo wà? Màá ní mo tẹ̀lé olóṣèlú kiri lọ síbo. Number one, I'm a married woman. Ẹ má jẹ́ àgbàgbé. Ṣé rí ibikíbi tá a bá ti ń rí married woman? Married woman supposed to be married woman. You must remain a married woman kò sí nǹkan tó lè máa lé as a married woman not jumping up and down with politician. ṣe ẹgbọ́n ọ̀hún tí mò ń sọ not jumping up and down irú sìn nǹkan kan ni màá mú is either I choose my marriage or I choose to walk around with the politicians àti ní pòsì kò ń ṣe nǹkan tó le tó o bá ti lè rìnrìn ẹ̀. ṣé nǹkan tí mo sọ yẹ yìí ẹ mọ̀ pé gbà kan mò ń sọ mo ní asọ̀rọ̀ kí mo fẹ́ ṣe oúnjẹ o ẹ pè mí síbẹ̀ o ẹ kọ orúkọ mi síbẹ̀ o gbà tí mò sọ èèyàn kan mo rí èèyàn kan tó pè mí náà màdámù ẹ iṣẹ́ ní chess mo ní a irú kí nìyẹn ẹni tó pè mí yẹn was so disappointed àwọn òyìnbó ṣe máa ń tẹnu mọ̀ èmi yẹn láìkẹ́ fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ yẹn bóyá tó máa fẹ́ pe àwọn tó fẹ́ máa dáná tó fẹ́ mú aaa wọ́n lè ṣe máa ronú nǹkan bẹ́ẹ̀ yìí èmi máa ṣeré mà ní. mo fi ọlọ́run búra ẹni ẹ wà disappointed gan pé ah woman tó máa serious tó ń serious tó ní òun fẹ́ máa lọ bá wọn dáná wọn fẹ́ dáná lásán rọ̀kì kọ́kọ́rúkọ òun kò máa wà bẹ́ẹ̀ mú èmi ń ṣeré nì èmi ń ṣeré nì why will I leave my business mo wá ní mo wá lọ ẹ́ǹdì ayé mi mo lọ bá wọn dáná ṣé kán lè ní mò ń gbé aṣọ rọ̀kì èmi ń ṣeré nì mi ò mí ni ẹ and that is it nọmba wa tí n bá fi lé mi sílẹ̀ mo fi ilé mi sílẹ̀ mo wá gbéra mo wá lọ stay l'Abuja my husband will stay in, in Lagos my husband will stay in Lagos ọkọ stay sílùú wọn iṣẹ́ tí ò sí l'Abuja èmi á wá lọ jókòó s'Abuja throughout ọkọ mi á wà níbì kan tọ́ bá ní kí ló dé màá là ń ṣe lù I will leave my shop I be going up and down I will stay in Abuja and iṣẹ́ ọkọ mi ò sí ń bí kò sí l'Abuja iṣẹ́ ọkọ mi ó sún iṣẹ́ ọkọ mi ó wà in between e, e, Ògùn sẹ́kọ̀ọ́ ni sí Àpàpà kémi wá lọ jókòó sí Abuja definitely I have left mo ti fi ilé yẹn lẹ̀ mo ti fọkọ mi lẹ̀ torí kò ṣe nǹkan tó mọ́ mi lára láti ilẹ̀ àfẹ́ra wa bẹ́ẹ̀ ṣówó náà ni mò ń lé tó bẹ́ẹ̀ ṣé mo fẹ́ san school fees ọmọ ni ẹ mọ̀ gbà tí àwọn ọmọ mi ti ń kàwé ní ní ìlú òyìnbó KPC tó ẹ̀ sì sí ni two thousand and one àwọn ọmọ mi ti ń kàwé lèmi mo ti ń fi dọ́là san school fees lèmi àtọkọ mi ti ń fi dọ́là san school fees tọ́mọ́lé hàn nílé two thousand and sixteen la nílé wa ní Canada kò dẹ́ ń ṣe lé gbẹ̀gbẹ̀gbẹ̀ I can say it anytime kó ṣe lé gbẹ́gbẹ́ láti nílé yẹn Canada kò dẹ̀ ṣe mortgage so kí ni mo wá ń wá sí ṣé mo fẹ́ ra lé ni tí mo fẹ́ gbé torí ilé wa táwọn Canada mi ni. ẹ̀sọ́ ìpínpín irú ọmọ mi sì irú ìtó má rí yẹn kí wọ́n máa ẹ̀sọ́ ẹ̀ ṣó fẹ́ wá gbé nu ilé wa ni bó ṣe wà nílé òun náà nílé tiẹ̀ tó fi mọ́ tóun náà fi ṣe rentage àbúrò ẹ̀ náà bóun náà ṣe wà òun ọmọ yẹn ò lè gbé inú ilé wa for long òun náà máa ní tiẹ̀ my children cannot just sit down pé ọkọ le àwọn náà máa lé tiwọn ká má wàá sọ ìta àṣẹ ká wá nílé ta ní nàìjíríà ká má ká náà mọ ẹ wá jáde so kí ni mo fẹ́ lé this time tí màá máa fi lé mi lẹ̀ máa ń jókòó tí n bá ronú báyìí tí n bá wo married woman tó bá jump from one table to the another of politician married woman ẹgbọ́n tá a bá ń ṣe campaign nígbà campaign bá dẹ̀ ti tó ti tán nìyẹn iṣẹ́ tí obìnrin ń ṣe gẹ́gẹ́ bí obìnrin you have to have your own business and when you have your own business jókòó síbi tí business ẹgbẹ́ gbé wà. ibi tí most of them tí most of them ti máa ń dókó ẹ̀ sí nìyẹn you will see most of them wọ́n máa dókó ẹ̀ sí mọ́kọ wọn lára it is it is it is very very ridiculous how will I live my marriage mo ti sọ fún yín ká ní mo fẹ́ jẹ́ ní ti ìlànà APC sí bóyá fún mi bóyá ní kí n lọ màdámù bóyá lè ní kí n lọ gbálẹ̀ ẹ̀ka àwọn tó máa gbálẹ̀ títì jọ kọ́dẹ̀ fẹ́mi lówó tèmi bó tó bá retí pẹ́rù màmá jókòó pé ìbá sọ ẹlòmíràn ni ẹ olùṣe ó fẹ́ gba ó fẹ́ gba post lọ́wọ́ APC ni post wo mo fẹ́ gbà ó lọ́kọ̀ ọkọ mi lè máa bá wọn jọ kọ́ máa rìnrìn òṣèlú kiri olóòrò ẹ̀yẹ ló ń ṣòṣèlú bẹ́ẹ̀ ni àwọn tó bá ráyè ló ń ṣòṣèlú tó tó jẹ́ iṣẹ́ wọn gba kán máa lọ anytime he can join them he's a man he's a man of his soul tó bá wà bí kan tó bá lòun wálé wá sùn ẹ àṣewà bí kan o díàmì wálé wá sùn mí lè bójú ẹ̀ pé kílé tí ò fi wálé wá sùn mo mọ̀ pé ọlọ́run ká òun ni ká wá sọ pé irú èmi máa fọkọ mi sílé máa wá pọkọ mi ẹ lọ ibi tá a ṣì wá mi ò pa máa wálé wá sùn torí kí I will sleep outside for what kí mo ń no I can't do it mi ò fi ṣàkọ I can't do it mo ní èèyàn kan tó invite mi ẹni yẹn pé invite mi sí meeting ẹni yẹn kí n wá ra òun olóṣèlú tó lórúkọ ni mo fi mo fi ọlọ́run búra ní ní èkó yìí tó bá jẹ́ ẹlòmíì ni tó bá jẹ́ irú ẹlòmíì ni irú ẹlòmíì bẹ́ẹ̀ yẹn tó bẹ́ẹ̀ mú mo débẹ̀ bàtí èmi mo fẹ́ jẹun wá bí wá wá bí ṣé mi ìrẹ́mi sọ pé mo fẹ́ jẹun ẹni yẹn kí ló ṣe fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ sọ̀rọ̀ náà wọ́n kí ló ṣe fún ọ̀dà oúnjẹ fún mi mo jẹun ṣé bí mo ṣe ń kọjú kí náà ẹnìyẹn sọ fún mi àmọ́ náà tún bẹ̀ wíkì ní sùúrù àwọn máa tó ṣe tán ẹni sùúrù ẹ pé ẹni tó wà lọ́dọ̀ wọn yẹn ẹni tí mo lọ rí yẹn deputy state kan ló wà lọ́dọ̀ deputy state kan ló wà lọ́dọ̀ èmi ni mò ń wá aago mo ń sọ fẹ́rẹ̀ mo i want to live. i need to go mo ti pẹ́ jù bí tí mo wà because i am not that kind of person nígbà tí mo pe ọkọ mi pé wo ọkọ mi ní kí ní sí ọkọ mi yà ọkọ mi ní kí ní sí ọkọ mi yà nǹkan tó ju wa máa rí nìyẹn ó máa jókòó mi jókòó pé kìnìkì mi ìránṣẹ́ pé mo fẹ́ rí wọn àwọn náà kí n wá rí àwọn but for me láti jókòó I left my shop I left my shop, left my business, mo wá jókòó, mo wá retí èèyàn, àwọn èèyàn wá jókòó gogogo. Lẹ́yìn kan sọ pé à ah, even gan an lè jókòó two mo ní two láago méjì òru èmi ò lè jókòó ni I'm going to my home house immediately ká má pàrọ̀ ká má jọlẹ̀ bá gan ṣe bó ṣe ní gbẹ́rù sí ah madam wàláì kò kò bó ṣe sí tí deputy yẹn kú ò báyìí mo fọlọ́ọ̀bù rẹ̀ mi ló dá lò pé mo ṣe wò báyìí pé ah, kí ló dé mi ò ṣeré and that is me mi ò lè ṣe ni ẹlòmíì lè ṣe ẹyẹ ẹlòmíì wàláì á tún lọ kò ní rí ọ̀gá yẹn á tún padà lọ́jọ́ kejì kò kọ̀kọ́ jókòó èmi ò lè èmi ní ọba ńlá lórúkọ tèmi ń jẹ́ Elizabeth lórúkọ mi mi lè ṣe mi lórí ọ̀fẹ́ so tó bá yẹ pé mo jẹ́ ọ̀kan tó lè máa jókòó bẹ́ẹ̀ kiri màá ti rìn jìnnà I can't lobby. I don't lobby. I won't lobby. so ẹ̀yin èèyàn máa ń láìkí ibi tó máa ti ń parọ́ ẹni tó máa parọ́ tó máa pákéjì fún yín tó máa pákéjì rẹ̀ ẹ̀yin máa ń i'm a blunt person i will say say it as it is olùwọ́ wa lè rí mi kó má kí mi èmi máa ń ṣe tèmi ni má kì mí èmi máa wọ ẹ́ bíi pé kí ni mo fẹ́ gbà lọ ìtorí mi ní tí máa gbà lọ́wọ́ ẹ̀ èmi ò ń wá mi ò ń ṣáì service ìdẹ́wójú rere yẹn mo ti má ti sọ tèmi hun ò bá àforí lálẹ̀ kò kàn kó rí mi gan kó má kì mí èmi gan ò ní kí ẹ ibi tí mo gbé burú dé nìyẹn ọlọ́run ọlọ́run ibi tí mo burú dé nìyẹn tí bá travel tí bá rí àwọn tó lórúkọ nàìjíríà tá a bá pàdé ẹ wò kò tí ẹ kò yìí pé mo ṣe láàsì China tí mo lọ láàsì bá a ṣe wọ plane mi ì mọ bí màá yẹn ṣe wọlé òbí kùbánà òbí bọbọ dúdú yẹn ṣùgbọ́n òun náà jẹ̀bi òbí kùbánà ni òun náà dúdú tó lówó gan ẹ rí pé ó lọ China lately time tó lọ sí China ẹ lọ wò time kan lè máa tẹ̀jọ́ lọ sí China the same airline láwọ̀ ìgbà táwa dé Qatar ta fẹ́ ta fẹ́ wọlé bó ṣe dé nìyẹn bó ṣe dé báyìí ní gbogbo èèyàn sáré mọ ní gbogbo èèyàn mo ṣe wò rè. wàhálà bàbá yẹn ń wò mí bíi pé ṣé lè yóò mọ̀ mí rí ni àbí kì í ṣọmọ nàìjíríà because kí nìyẹn ó máa wọ embarrass mi ò ń bẹ́ẹ̀ mọ̀yàn mi ò ń bá àforí lálẹ́ kò kàn mi ò ń ṣe èèyàn tó ń ṣe gbórùn kan bẹ́ẹ̀ mi ò fi ṣakọ torí ẹ̀dá tọ́lọ́n bá ti dá àwọn ẹ̀dá kan àti pé tó bá ti dá wọn tó wà kọ̀ǹtẹ̀ǹtẹ̀ tó yẹ pé wọ́n ń wò pé bóyá mo fẹ́ gba wọn náírà lọ́wọ́ ẹ̀ àbí fifty kọ̀bọ̀ àbí kinní kan mo fi ọlọ́ mi ní ń hmm. mo ìjókòó mi àgbọ́ àwọn èèyàn àwọn èèyàn dìde ẹ ọ̀gá o ẹ lọ́ọ́ yà ẹ náà ṣe sẹ́fì kí mo fẹ́ fi ṣe ṣé kí n lè ya fọ́tò kí ni mo bá ya fọ́tò. I don't I don't look at that. tí n bá ka China trip mi àwọn governors ìlú yìí tí mo ti bá wọ plane tá a ti jọ wọ plane tó jẹ́ pé ńgbà táwọn máa ṣe tó ń ṣe changing over tó ń ṣe kinní yẹn torí ńgbà tó wà bá ń lọ tá a bá nídìí àwọn ò ráyè kinní ìwọ tó wọ tó wà ní kinní tó wọ kí náà ti ń pè é tó wọ first class ẹ máa rí ẹjọ́ máa tò ní wọn ò ran yín wọn máa dà yín pọ̀ ni àwọn airline kan wà bẹ́ẹ̀ tó yá pé kò sí special treatment fún ẹni kinní kankan wọn máa dà yín pọ̀ ni mo ti experience ẹ̀ tó yẹ pé àwọn gọ́vnà tó jẹ́ mo ti bá gọ́vnà wọ pléènì báyìí mo bá wọn wọ àjọ tó ní bí mo ṣe ń wò wọ́n rè bí mo ṣe ń wò wọ́n rè ìkan wò mí ó dá mi mọ̀ dáadáa mo wò báyìí mo ranjú máa jọ wúra wa ni nígbà yẹn la ṣe campaign Buhari first first year Buhari ẹ mọ̀ fún PDP ló ń ṣèjọba gbà yẹn so kó ń ṣe gbogbo ẹ̀ náà ló máa ń bẹ gbogbo ẹ̀ náà kan ló máa ń gbogbo ẹ̀ kan ló máa ń lẹ̀ gbogbo ẹ̀ kan ló máa ń ló máa máa ní pé ló máa parọ́ bí mo ṣe wà yìí sí kí n wá lọ parọ́ kí nítorí kí n lọ parọ́ mọ́ Grace torí pé kí n lè kí káwọn èèyàn lè láìkì mi ju Grace lọ I won't tell lie pápátá Grace ò bá òfurọ́ pa òfurọ́ bá ayé yín jẹ ẹ máa lọ ọ̀dọ̀ ẹ ẹ máa gbọ́ pé yẹ ìsòtọ́ ló sọ irọ́ yẹn ẹ máa pàtẹ́wọ́ fún irọ́ láyé ń fẹ́ǹsìn òtítọ́ ti sọnù ẹ máa rí àwọn èèyàn rí ẹni tí wọ́n wọ́n á máa rí nípa ẹni yìí o wọ́n dẹ̀ parọ́ mọ́ ni àwọn èèyàn dẹ̀ máa tún lọ pàtẹ́wọ́ mọ́ ibi tí wọ́n ti ń parọ́ yìí àwọn èèyàn á rí èèyàn báyìí pé ẹni à ní gbogbo ọ̀nà ẹni yóò ṣẹgbẹ́ lágbájá àwọn èèyàn á dẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹlòmíà máa ní ìwọ wo gbogbo nǹkan ayé ló fi jùlọ meanwhile ẹ ti mọ̀ kúrò lẹ́yìn ń pa fúnra yín yíyan bá ń parun tí ò bá dùn ṣe bó ń fetí ara ẹ̀ gbọ́ bí mo ṣe wà lórí social media mo mẹni tí mo tó mo mẹni tí mo jù lọ mo mẹni tó jẹ́ pé tí n bá wò kí n wá lọ máa wò ó kí lọ wo ẹni tí mo mọ̀ pé nǹkan tẹ́ni gbélẹ̀ ní gbogbo ọ̀nà kò ṣẹgbẹ́ mi kí wọ́n máa ní kí ló gbélẹ̀ ta ni wọ́ ta ni wọ́ meanwhile èmi fúnra mi mọ̀ pé mo ń parọ́ ni nà ó à ń lọ lílọ sùn jẹ́ ká mẹ́ni sọ bridge orí social media is a leveler everybody àjọ wa ni kò sí ẹni tó mọ tó mọ ẹnìkan mọ́ everybody kò sọ̀gá. So bó ṣe wà lórí social media yẹn a ní kò sọ̀gà àjọ wà lójú kan náà meanwhile ẹni tó jọ̀gà mọ́ra ẹ̀ àwọn èèyàn mẹ́ni tó jọ̀gà but because ẹ fẹ́ ship ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ get ẹ fẹ́ score ship points you want people to know pé ìwọ náà wọ́n ń fẹ́nu ṣe ẹ̀yin èèyàn ẹni tó bá sọ fún yín pé wọ́n fi ẹnu ṣe àgbà tó máa sọ fún yín láyè pé ẹnu náà fi ń ṣe àgbà tó bá rí ẹ máa ní à ah, ọmọ yẹn gbó lẹ́nu gan tó rí tẹ̀sán pé à ah, ọmọ yẹn gbó lẹ́nu à ah, ọmọ yẹn ta lẹ́nu à ọmọ yẹn ṣe kinní kan à ọmọ yẹn gbẹ à wọ́n ń fẹnu ṣe wọ́n ń fẹnu ṣe ẹ̀sáàpù ẹ lọ wọ àwọn artist nàìjíríà tí wọ́n fi ń ṣẹnu ṣe ẹ lọ artist nàìjíríà wa adestaiwo eh, ẹ̀ra fifteen thousand wọ́n fẹnu ṣe ẹ lọ àwọn artist nàìjíríà wa nàìjíríà artist wa tẹ bá wo ojú gẹ́nẹ́gẹ́nẹ́ ẹ lọ bọ̀bọ̀ ẹ ọmọ tó ń pè ní wíṣkì yẹn ẹ wò gẹ́nẹ́gẹ́nẹ́ bó ṣe rí gbẹ́ngbẹ́rẹ́ kọ́ wá wo Wizkid yẹn kó lórí kan tó kàn ń tó jẹ́ gbogbo sọrùn ló máa gbà sọ́rùn tó bá ń kọrin gbogbo sọrùn rí ẹ̀ ló máa dìde tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n á pèdè wọ́n á ló pèdè ó mú òun pè wọ́n á sọ gbẹ gbogbo nǹkan tó ń ṣe yẹn wọn ò fariwo ṣe Wizkid ò fariwo ṣe kọ́lọ́n tó ṣàánú fún kò wo stáṣọ ẹ̀ kó tó ṣàánú ẹ̀ bọ̀ ẹ̀dẹ̀ mara ẹ̀ lómi tó ẹ̀ máa kí ni ta ni Wizkid meanwhile ìwọ gan mọ̀ ẹ́ pé Wizkid á ra gbogbo àwọn fámìlì ẹ̀ á tún ra gbogbo ẹ̀ẹ́dẹ̀mọ́rẹ́ lómi tó a máa fẹnu dọ́nu bẹ́ẹ̀ lómi bá bẹ̀rẹ̀ sí dán ẹnu pẹ̀lú Davido lásán àwọn ọmọ tẹ bá rí wọn ẹ ti rò pé àwọn ọmọ kò níran àwọn kan wà fagídí gbọ́wọ́ fagídí ló gbà ẹlòmíà ní kíni tó bá wà bá kàn rí ni tí bá wà àwọn ẹlòmíì máa bá ti bẹ̀rẹ̀ sani à tẹ bá rí sí ẹlòmíì máa ṣó ẹ̀ ó ti wà London sí yìí o ó ti wà ní kíní kan o tẹ rí àwọn tó ti ẹ̀gẹ́ àwọn àwọn tó ó ṣẹlẹ̀ gan láàrin àwọn tó ń ṣe tó jẹ́ pé àwọn tó ń ṣe skit àwọn skit makers ni all of them now dey travel everybody àwọn tó ń ṣe àgàgà àwọn onítìátà yẹn a máa ṣe àwọn ti travel o àwọn ti wà lamẹ́ríkà o ariwo yẹn wọn ní gí agbádùn tán bá ti travel yẹn báyìí wọ́n wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé àwọn tó ti tó ti ń lọ kò sí ẹ mọ̀ ọ̀gá wà nù kéèyàn wọ plane náà you understand travel experience travel experience and àwọn ìlú tó ti dé matters fifteen thousand ó yẹ tí bá mi kọjá mi wà fifteen lélẹ̀ kíní kan ṣẹlẹ̀ sáwọn staff mi lé mi bàbá kan wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọjọ́ kù ni wọ́n wá ń di ẹrù sixteen bọ́n ṣe ń di ẹrù yẹn wọ́n ti di ẹrù yẹn tán wọ́n ń ṣe wọ̀n náà ń dẹrù náà ń ṣe bàbá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi mo kàn dìde ni bàbá yẹn náà dẹ̀ ti travel to America ó ti ó ti lọ ó ti travel dáadáa àwa jọ ń sọ̀rọ̀ bàbá yẹn ṣáà bó ṣe wá jókòó ó ṣàrà àwọn sáà mọ ìṣe máa ní mo kàn dìde ni máa ní ẹrù tẹ́ ń di yẹn inú ẹrù olè dì yìí ṣẹ̀rìmílẹ́lì tí mo dédìí ẹrù yẹn tí mo tí mo mú pálí yẹn tí mo tí mo gbé ìtàn mi méjèèjì sí tí mo rẹ̀ tí mo fa agbá gbogbo wọn tó dì tó ṣe gàgàgà yẹn tí mo fa ọgbẹ́ ẹ̀yà parara tí mo ṣe parara tí mo ṣe gbì lẹ́ẹ̀kan náà pálí yẹn gbogbo àtàwọn staff àti because àwọn ọmọ yẹn àwọn eléyìí wọn ò mọ̀ mí pé ṣé kò yẹ yín aṣọ náà ń tà ẹrù tán dẹ̀ ń dì bóyá fẹ́ dẹrù bíi four kg ẹ̀mọ̀ àwọn ẹrù normal DHL ló parí DHL yẹn mi ò ń bá wọn ṣe wàhálà but àwọn ẹrù kágò yẹn ṣẹmọ mi délì tí mo ṣe pàrà báyìí gbogbo wọn pariwo náà pátá ẹ bàbá tó jókòó tí wọn wá bàbá tó jókòó wọn wá pé àmà aṣọ ń pọ̀ abẹ́ẹ̀rí experience matter ọmọ yẹn wá sọ ọmọ yẹn wá sọ fún because ó jẹ́ Facebook friend mi ó wá sọ pé àwọn mọ̀ pé wà nù group báyìí wà nù mo wá dààmú kò ṣe experience do you know how many times mo ti lọ kọ́ packaging ṣó mo yẹ àwọn ìlú tèmi ti lọ láti lọ kọ́ packaging ṣó mo yẹ mi tí mo ti lọ tí mo ti lọ train nípa hazardous goods láti kọ́ packaging àti hazardous goods ṣé o mọ nǹkan tí mo experience mo ti ní mo wá ń sọ gbogbo ẹ̀ fún experience matters àwọn olùtẹ̀yàn kankan ti lọ ìwọ tó o báyìí lọ síbẹ̀ ọmọ ẹ̀yìn ló máa jẹ́ you understand ọmọ ẹ̀yìn ló máa jẹ́ àwọn olùkọ́ wà tẹ́wé tó bá dé tó o bá fi dé ibẹ̀ tó o bá ṣe àwọn certain things ó máa ṣẹ̀wọ̀n kó tó kú òǹbẹ̀ àwọn ibì kan wà tẹ́gbẹ́ tó bá múra tó bá ibi tí wọ́n ti múra tó ti ń ṣakọ tó ń ṣakọ yẹn ó kàn wọnú ìlú yẹn ni ó fẹ́ lọ ṣe ó fẹ́ lọ ó fẹ́ lọ connect lásán ni ìwọ lọ kó wọ plane Kenya lọ Kenya airline kó lọ kéèkì kó wá wọ kíní tó máa ń wọ̀ sọ́run tó máa ń fi kíní erin ṣe yẹn ìwọ ọkàn wọ lásán tó bá níṣẹ́ wọn wọ kó ní stop over ń kó ní òwòlú wọn náà wọ airport tí wọn kó ní stopover wà láì wá ṣẹ̀wọ̀n àwọn olùkọ́ wà bẹ́ẹ̀ àìmọye àwọn tó o bá ti ní experience o ò ní experience nìyẹn. tó bá lọ sí India tó bá ti wà ní Mumbai airport yẹn ẹ̀yin tó bá ti lé experience nǹkan tí mo sọ ní Mumbai tó bá wà ní India Mumbai airport wọn yẹn tó bá ti ń wọ inú ìlú yẹn tó bá ti exceed time tó yẹ kó o lò nínú ìlú yẹn tó bá tiẹ̀ sí ìdẹ̀ ó dàbí pé kí ni wọ́n gbà ẹ̀ was um, was it not single entry oyo irú visa àtọ́ ẹ̀kọ́ fẹ́ lọ fún business ó dàbí pé it was uh, one week or so tó bá ti kọjá ìwọ kọ̀ọ̀kan lè máa rò lọ́kàn ara ẹ pé one month ni meanwhile ò gbọ́dọ̀ lo one month nù wọn inú plane ní airport ń bẹ̀ yẹn àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń san gbèsè kó tó gbé ẹ wàá san gbèsè yẹn kó tó kú òǹbẹ̀ o ò ní plane nìkan ni ní gbé ẹ mi ò dé mi ò lọ sí bóyá mo fẹ́ máa lọ sí nàìjíríà kí n má sanwó àwọn èèyàn níbẹ̀ àwọn èèyàn máa máa ké báyìí ní airport wọn ẹni tẹ́ bá lọ sí Mumbai mọ nǹkan tí mò ń airport wọn wàá san gbèsè kó tó kúrò ń bẹ̀ bọ̀ èmi kò sí bí mo kò sí ìlú tí mo lọ láyè mo fọlọ́wọ́ ẹ̀ lérí mi ní mi ò náwó mi tán máa mú owó dání ni máa mú dé airport at worst máa ní hundred dollars. lọ́wọ́ mi ò jẹ́ kò ṣẹlẹ̀ rí máa mú dání bí China ṣe kú wa yẹn tí má máa kú China mi ò mówó dání rárá màá ní two hundred rmb wọn lọ́wọ́ máa mú dání tó ti má ti fẹ́ wọlé mi ní fẹ́ sáré kiri tí n bá dẹ̀ ti ń jáde mo tún ti ní ṣéǹjì lọ́wọ́ màá dẹ̀ ní dọ́là mi dé airport so anything can happen. Experience is the best teacher kí ni mo sọ fún yín experience is the best teacher gbogbo àwọn airport airport airport tó o bá ti travel experience it matters a lot tó o bá lòun travel North America tó o bá gba àwọn airport bìkan o experience airport bòmí yàtọ̀ sí mi so you don't just say torí pé ti ń travel your mother làwọn tó ti ń travel tipẹ́ lọ no àwọn kan ti travel tán ti mọ gbogbo nǹkan tó ti mọ gbogbo kíní sí brain tọ́lọ́n bá ti bẹ́ẹ̀ ṣe tó yàyà wọ plane calm down ó ti wọ plane yẹn ọlọ́run ti kàwọ́ náà mú dẹ̀ calm down má wà plane kó wá wọ plane ẹlòmíà wọ plane ká ó yàyà wọ plane bá wà ṣẹ̀ṣẹ̀ báyìí ní plane ẹ wo ẹ̀mí yẹn á bọ́ ẹ ti kú ayé yín ti bàjẹ́ àwọn kan ti wọ plane kó o tó wọ plane don't bring that one here bá a ṣe ń sọ yìí tó bá dé airport wa yẹn wàá rí àwọn family àtàwọn ọmọ kéékèèké wàá rí wọn àwọn míì àti gbé ọmọ ọ̀dọ̀ wọn nínú business class first class wọn máa wà ń bẹ so wàá jẹkù wàá ṣe báyìí wàá ní wọwọ play play to wọ ẹyà mọyán to ti wọ kó tó wọ you don't come to social media and tell us you, are, you enter play mo ti wà níbì kan ní ìsìn and so what àìmọye tó wà níbẹ̀ àìmọye tó ti wà níbẹ̀ àìmọye àwọn èèyàn tó ti rìn tó bí mo ṣe ní mo lọ sí China mo lọ China ẹ mọye tí next kini mi ni ẹ mọye next kìíní mi ó máa di sixty six number sixty six trip to China sixty six bébì dẹ̀ ṣe ní sixty six trip yẹn tí mo ní mo lọ China mo lọ China àwọn kan ìlú tí wọn mọ China yẹn ló lọ lọ́ọ̀kan yìí wọ́n á rà mí wọ́n á tún tà mí sínú China so kí wọ́n máa ṣe I know her you can know her ọlọ́run ló mọ gbogbo nǹkan you can come to social media kó máa ní i'm this i'm this i'm this i'm you are, you are, you are not anything àwọn kan mọ̀ jù ẹ lọ mo wà lórí platform láti ìjẹta àwọn kan tó ń ṣe bísínẹ́sì kan àwọn yẹn ni mò ń ṣọ́ ọlọ́run àwọn yẹn ni mò ń ṣọ́ tó tó bá ṣe bísínẹ́sì dáàrin méjì kan wá kó o pa ah. ẹ jẹ́ mọ̀ pé bí mo ṣe ń ṣọ́ àwọn ẹni yẹn ní ìmàṣírí iṣẹ́ yẹn mo dẹ̀ ń lọ ṣọ́ iṣẹ́ yẹn because mo wò pé ah tí n bá ṣe léyìí ó dẹ̀ máa help àwọn èèyàn náà because mo jẹ́ nǹkan mo jẹ́ fast thinker. ẹ máa ẹ máa ronú síwájú mo wá ń wá ìgbọ́n tó ń ṣe business ẹ orí platform wọn mò ń lọ láti bí ìjẹta bí ẹ lé àná wọn tó bí mẹ́rin tí mo ti ṣọṣọṣọ ẹ ní ìbá orí platform mo tún lọ ìyá ìyá agbóngu ẹ ó ní sixty times yes I have been going to China since twenty years ago twenty years ago yeah I've been going to China since twenty years ago and there was a time I go for every week mo ti lọ China every week rí tó jẹ́ throughout that, that month mo ń ìgbà tá à ń lọ China tó jẹ́ pé ọjọ́ mẹ́ta là ń lò lọ́nà lèmi ti ń lọ sí China a máa kọ́kọ́ ní stopover ní Hong Kong first flight wa ń gbà yẹn tó máa gbé wa yẹn tó máa gbé wa southern China ta máa ń lò eh, China China kìíní ta máa ń lò tó bá máa gbé wa first flight láàárọ̀ first flight tó máa kọ́kọ́ gbé wa wọ̀ seven thirty another one tó máa wá a gbé wa ní twelve something flight àwọn flight yẹn láti Hong Kong yẹn wọ́n máa ń wá sí China ẹ̀ eh, eh, wá sí Guangzhou ní ọjọ́ kan ẹ̀ eh, márùn náà máa ń fly ìwọ torí ẹ bá gbà bọ̀dẹ̀ tó o rí flight àárọ̀ kùtùkùtù kí tí o rí búùkù kó o rí wọ̀ tó jẹ́ talẹ́ ló wọ̀ ó máa wà ń bẹ̀ dalẹ́ ni. mi ò rí inú mi ò rí inú gbogbo kọ́nà Hong Kong airline airport yẹn tí mi ò wò rí mi ò tíì rí mi ò tíì rí. nínú airport yẹn Hong Kong yẹn ó jìnnà gan fa ó tóbi gan o ó jìnnà gan ó jìnnà gan nínú tírèènì wọn ẹ máa wà nù Hong Kong báyìí nínú tírèènì wọn báyìí ẹ máa máa lọ sí gate ẹ máa rìn gan and very beautiful airport. I've been there. So if ẹ̀kọ́ ni mò ń lọ ibi tí on ń don't come to social media Call ro pé ìtẹ́ mò ń sọ yìí mo ní mò ń lọ sí China mo fẹ́ ní òkè mo ń lọ ẹ̀kẹta báyìí lọ́dún ọlọ́run ìjọ tí mo lọ sẹ́ńbàṣì bọ̀bọ̀ kan mo kàn rí bọ̀bọ̀ bọ́ẹ̀ bá ní àà ah, madam alizi kí aṣáájọ sọ̀rọ̀ tó ráwọn tó ti gbẹ́rù.